الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها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 والكلام والسلام عليكم ورحمة الله وبركاته نتسواجه عليه شرح السنة في شهوة البرهاني رحمه الله فلو شرح شهوة صالح الفوزان حفظه الله nídìí ẹjọ́ asọ̀rọ̀ lórí àkọlé ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àkọlé ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ Al-Barbahari òun náà níjọ́ ti mú ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú Khattab radiyallahu anhu wá nípa wípé kò sí àwíjàre fẹ́ni kankan lórí ojú ọ̀nà tó filẹ̀ tó wá rò pé ọ̀nà àná ni ó wá filẹ̀ kò tẹ̀lé àbí ẹlòmíì tó jẹ́ pé òun bá rìn lójú ọ̀nà àná ni ó rò pé ojú ọ̀nà ni tó ọmọ àwọn pàtó àwọn oníkò sí ẹ kò sí àwíjàre kankan fún ọ kò sí ẹsùn ìfún ọ ẹjọ́ tó wọn ti sàlàyé fún ọ gan. sẹ́kù wa bàbá àrẹ wa yàn wá wọ́n ní wọ́n dá àríkà wọ́n ní ìjọba àti wọn fún ọkà tó ọdún fi sọ̀rọ̀ yìí òun náà ní pé anna sunnata wal jama'a òun náà ní pé sunna anabi sallallahu alayhi wa sallam wal jama'ata àtàwọn sàbí anabi àwọn tó wà قد أحكم أمر الدين قد أحكم أمر الدين gbogbo wọ́n ti parí ẹ̀ wọ́n ti parí àlámọ̀rí ẹ̀sìn kò sí ẹ̀sán tó kù bá táwa tá a dé lẹ́yìn táwa sọ pé àwọn afẹ́sà lè pẹ́ lẹ́yìn àwọn bẹ́ẹ̀ kò sí ọ̀dà wọ́n ti sí wa yìí fún wa kúlẹ̀ gbogbo ẹ̀sìn pátápátá yìí. kò sí kankan ní ẹ̀sìn tó wá yọ ọ́lẹ̀ pé àyọ̀ wá wà fún aláìsí láti kí ni láti fi káwá dáadáa alẹ̀ síbẹ̀ àdáadáa alẹ̀ síbẹ̀ àbí káwá yọ kankan kó mẹ́ẹ̀ wọ́n ní wọ̀tà báyìí ànálẹ̀ náà eléyìí fi hàn sí gbogbo àwọn èèyàn yàní ó kílẹ̀ àti gbogbo yẹn pátápátá ipe kí ni ipe àdábì sallallahu alaihi wasallam ó ti sàlàyé ẹ̀sìn ẹ̀sìn ti pé kò sẹ́ni tí ò kílẹ̀ àti gbogbo atabalọ́wọ́ náà lọ́kùnrin bí èèyàn bá ti ẹ̀ bẹ́ẹ̀ bá mọ bí àdéhùn ṣe wúwo tó tí yóò mọ̀ ike ntí kùránì bá sọ àdìsá yìí ti bá sọ ní ìdádìdájọ́ á gbé wọn sí ipò kankan náà ni. Ànábì sallallahu alaihi wasallam ó ní ala wa inni utitu al-Qur'an wa mithlahu wa mithlahu ma'ahu. Ànábì ni wọ́n fún un ní al wọ́n tún wá fún un ní tó tún dàbí al ó dà sunnah. Àti wọ́n á rí bí al-Qur'an tó ní sọ́ọ̀tì máa ìdá aya ẹlẹ́kẹ̀ẹ́ta abẹ́lẹ́kẹ̀ẹ́rin ni ó ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina pé eléyìí ti àlàyé ti pé ó ti fi àtúnkárì tó kò sẹ́ni tí ó máa ka kùránì ti di òní ma pé á ah, ìdí ayà yìí sọ ní tó wà ní kùránì àlàyé ti fi à sòṣè wa ni fa'ala an-nasi al-ittiba' ìdówá dọ̀rọ̀ ẹ̀kú gbogbo àbísí lẹ́yìn bàtà náà ti lọ tán òun náà ni àlèsìbà òun náà ni ká máa tẹ̀lé ìta bá ká máa tẹ̀lé ìlànà nàbí sallallahu alaihi wasallam èyí tó ti wà lákọọ́lẹ̀ fún wa ká kà máa tẹ̀lé tó a ní <clears throat> àwíjàre kankan láti fi dáàbì nìkan kalẹ̀ sínú ẹ̀sìn lórúkọ pé abẹ́fi sàlékún ìsúmọ́lọ́ ni àbí lórúkọ wípé àrùnú àti tó ti ẹ̀ bá tún tẹ̀lé iná yóò máa jáde fún orin ni gbogbo eléyìí kò ní sí àwíjàre fún yàn lórí ẹ̀ kò sì ní sí ládá fún yàn lórí ẹ̀ nítorí pé kí ni ṣé ẹ fẹ́ kalẹ̀ ní ẹ̀ ń ṣe yìí kò sí àti ànábì tó wà wàlúwọ̀ sẹ́lẹ̀ fún ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹni tó wá bí lọ́jà ọ̀sán bí ànábì àwọn náà ò ṣerú ẹ̀. sẹ́kù àtọ́lẹ̀ fàwùzà gbàtí wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní dáàlìkà wọ́n ní ọ̀rọ̀ sẹ́kù bàbá á wọ́n ní isharatun ila ma sabaqa min al-hassi ala luzumi tariqati ahli sunnati wal jamaa'ah sòṣèkù ń tọ́ka sí ọ̀rọ̀ tó ti sọ síwájú ìpè túláàsì fún wa ìpè ká tẹ pẹlẹ mọ́ ojú ọ̀nà ahli sunnati wal jamaa'ah yàgò àwọn ọmọ tó wà ń bẹ̀rẹ̀ bá kó òkú ọjà dìbò yẹn àbí sọ ma lọ́ta pé ká tẹpẹlẹ mọ́ ìlànà anabi sallallahu wàlìjàmáà ojú ọ̀nà àdìsúnà wàlìjàmáà ṣẹ́kù ní wọ́n sábàkọ́ àti sàlàyé síwájú bẹ̀rẹ̀ mọ́rọ́dà bí àdìsúnà ti ibi àwọn tá à ń pè ní àdìsúnà alìmùtàmàsìkúnà bí súnà ti rọ̀tú sallallahu alaihi wasallam àwọn náà ní àwọn tí wọ́n ti rọ̀ mọ́ ìlànà nàbì sallallahu alaihi wasallam wọ́n ti tọ́ ní kọ́tì yìí àwọn náà làwọn tí wọ́n ti rọ̀ mọ́ ojú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam haulayi hum alùsùnà àwọn yìí àwọn láwọn máa pè ní alùsùnà eléyìí ní ìsìlágbà eléyìí a ti mọ̀ pé sábà sọ pé alùsùnà kìí ṣẹgbẹ́ a ti mọ̀ pé alùsùnà kìí ṣe ẹgbẹ́ kìí fi ṣe gúrùpù kan ẹ́ kìí ṣe alùsùnà kan ni èdè ń jẹ́ àlùsùnà òun náà ní àwọn owó òun náà ní àwọn tí wọ́n bá wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam gbogbo olùkọ́ bá wà wọn bá wà ní áfíríkà wọn bá wà ní europe wọn bá wà ní asia gbogbo omi tó bá wà láyé yìí tó bá jẹ́ pé ẹ bá ti wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam ó ti di àlùsùnà nánu onídìí fọ́ọ̀mù mo yẹ gba fọ́ọ̀mù ẹ̀ pé á ah, fẹ́ gba fọ́ọ̀mù ààrẹ ah, àbúkẹ́ lọ lè rí eléyìí wa eléyìí àwọn àdìsúnà ọ̀jàmá rárá ànábì sallallahu alaihi wasallam òun náà ni ìmáàmù àdìsúnà ní wọ̀lìjàmá òun náà ni àdìsúnà wọ̀lìjàmá náà fi yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ mi tó kù àdìsúnà wọ̀lìjàmá ẹ̀ rí pé kò sí date of establishment àbí kò sí máa pè date ìjọ tí wọ́n dálẹ̀ káwọn nígbà kan dálẹ̀ tẹ́ bá lọ lè wo àwọn ẹgbẹ́ tó kù àdìsúnà of establishment ẹ̀ẹ́dì gbà sọ́jà sẹ́m líìgì lẹ̀ ni kan bẹ̀ kò sí sẹ́m líìgì má ẹ̀ kò sí níjẹ́ sẹ́m líìgì láyé àwọn gbà tó padà yá nígbà tí eléyìí wọn yónú sáàdàláwí gbà tó dé ẹ̀ tó ní òun pé dáwà dé ti ti jẹ́ sẹ́m líìgì ó bẹ̀rẹ̀ ìgbà kan wà tí ò sí ti jẹ́ ìfọ̀hánù mùsùlùmọ́ọ̀nù <clears throat> kò sí ti jẹ́ àwọn gbà tó yá fi ayé àwọn Hasan Banna ẹ àwọn ti ni àwọn dáa tí wọ́n pè ní ìfọ̀hánù mùsùlùmọ́ọ̀nù lẹ̀ àwọn yẹn wá kó sábẹ́ gbá ẹgbẹ́ yìí ò òun lẹgbẹ́ ti wa so látara bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi wa ń jáde látara ìfọwọ́nù mùsùlùmù ẹ mọ̀ lémi làwọn tmc ẹ mọ̀ lémi làwọn sàdọ́mùn àwọn sàáwùn gbogbo àwọn inú àwọn ẹgbẹ́ tó ṣe pé wọ́n jáde tó ṣe pé gbogbo wọn wọ́n ń dára pa sọ́dọ̀ ìfọwọ́nù mùsùlùmù yìí so gbogbo ní eléyìí nìsín a mọ̀ musa àti bàmọ̀ sí ẹgbẹ́ eléyìí àmọ́ tá a bá ń sọ̀rọ̀ pé alùsùn náà wal jamaa gbogbo ká alùsùn náà wal jamaa a mọ̀ sí ìjẹ̀bá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam a máa ti tẹ̀ padà lọ sígbà ayé anabi sallallahu alayhi wa sallam àtàwọn sàbẹ̀ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tá à ń sọ yìí nìdí àdìdì anabi sallallahu alayhi wa sallam wọn hà báyìí yóò ti kílẹ̀ àti wọn wọn ó ti máa ṣe nǹkan mi. sèwọ́n anabi sallallahu alayhi wa sallam ti kọ́ alẹ́ kọ́ bá a ti máa lò pẹ̀lú olórí àwọn tó bá jẹ́ olórí ọ̀nà wo làá máa ń gbà bá wọn lò tá a bá fẹ́ bá aláṣẹ tá a bá fẹ́ ti wá àti fún un àbárí àkíyèsí táwọn kwezi etí ọ̀nà wo lágbà tí bá nàbì kọ́ wa ṣé wọn wá kánú àti ànábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá mi tó fi jẹ́ pé àwọn ẹlẹ́gbẹ́ta sọ yìí àwọn ọmọ kọ̀ndẹ́mù olórí níta gbangba ni wọ́n máa pèpè sí protest pé á ẹ̀jáde ẹ̀jáde ló wọlé ní wọ́n ṣe yóò dáa wọ́n máa pèpè sí àwọn aráàlú pé kí wọ́n ti ṣe ìjọba gbogbo eléyìí nítorí ìtakùn ìsàlẹ̀ anábì sallallahu alaihi wasallam tó bá wá jẹ́ pé ìlànà anábì ni wọ́n ń tẹ̀lé ní lóòótọ́ ni ẹ rí i pé ọ̀rọ̀ anábì ni wọ́n gbé lókè gbogbo ọ̀rọ̀ àmọ́ òfin ẹgbẹ́ ni wọ́n tẹ̀lé nítorí pé tí wọ́n fi dá ẹgbẹ́ wọn lẹ̀ òun náà ni pé a fẹ́ wá gbogbo ọ̀nà láti gbàjọba gbogbo ọ̀nà kó jẹ́ pé a fẹ́ ṣe ìjọba a fẹ́ máa lò ìjọba Islam tó wọ́n wá gbàgbé pé ìjọba Islam tó sọnù ní gbogbo àgbáyé lónìí wọ́n gbàgbé pé kíní kan ló sọnù lára àwa mùsùlùmí tíjọba àwọn sọnù àbígbà tá a bá padà síbi nǹkan yẹn ní tó sọnù tó yẹ kó so àwa mùmí nípapọ̀ tó sọnù láàrin wa àgbà tá a bá padà síbẹ̀ kó tó di pé àwa ìjọba Islam lò kí ni nǹkan yẹn òun náà ni al-aqidatu al-aqidatu as-sahiha òun náà ni àdìọ́kàn tó lálàáfíà àdìọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa ní ti òjọra wa àdìọ́kàn ẹlòmíì ní sìn ní tó ń wá káàkiri àdìọ́kàn ayé ni àdìọ́kàn ẹlòmíì ní sìn ní tó wá káàkiri òun wá kíámà tó àwa kó ogun apapọ̀ fara wọn ẹ̀ẹ́dì pé kò sí òsèlú fèèlì ẹni wáyé àti ẹni wá kíámà ẹ̀ kó wọn jọ lójú kan àbẹ́ tó jẹ́ pé àjọ kan tiẹ̀ ìlànà tí wọ́n gbé kalẹ̀ fún wa lẹ́ni àmọ̀ tẹ̀lé àgbọ̀dọ̀ yẹn tẹ̀kú bẹ́ẹ̀ àtẹni tó jẹ́ pé àjọ kan tiẹ̀ ó dúró lórí pé gbogbo tó bá ti lálàáfíà tó dà lẹ́mí sọ̀rọ̀ àwọn àjọ sọ́lá sọ́lá àmọ̀ tẹ̀lé sòtábà wọn fẹ́ padà sínú pé afẹ́ máa lo òfin ẹ̀sìn afẹ́ kí sẹ̀ríà islam kó jẹ́ fóun ní ọmọ jẹ́ ìdájọ́ tí wọ́n mọ̀ fi ṣèdájọ́ láàrin wa àbíká fọwọ́ padà ká ṣe àtẹ̀sùyá ka tún wá ká fọra wa mọ́ fọra wa ó kálukú kó fọra rẹ̀ mọ́ àkídà wa ká fọ mọ́ nítorí pé ìpìlẹ̀ ẹ̀sìn wa òun náà ní àtàwhídì àtàwhídì yìí òun náà lọ́pọ̀lọpọ̀ ìwà bàbà àti ọ̀pọ̀lọpọ̀ o bá mọ túmọ̀ pé apá nǹkan bí papọ̀ máa ká jìnnà sí i òun náà náà so ìlà ẹ má sọ̀rọ̀ nípa tàwí ẹ má sọ̀rọ̀ nípa tàwí ẹ má sọ̀rọ̀ nípa tàmí ẹ má sọ̀rọ̀ nípa káma ti dáadáa láàrin ara wa ẹ má sọ̀rọ̀ nípa káma kírun ẹ má sọ̀rọ̀ nípa káma gbàwẹ̀ àwọn tó wá ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa tàwí tẹ́ ẹ wá sọ pé ah, ẹ má pe ẹ ah, má pe déwù ẹ má pe déwù yìí má wọ́n làwọn yìí wọ́n bínú wọn obìnrin tẹ bá sọ fún ah, ẹ pé akérèdè àpèsè ewu pé ọlọ́run yẹ kẹ́ ẹ máa pe àwọn yóò bínú tẹ bá dabali ẹ má ṣe bidawo wa àwọn ní bidawo bínú tó látara bẹ́ẹ̀ àwọn wa òkè ẹja pa òkè ẹ má jà sọ ìdí òbí àwọn èèyàn nú tí ò ní tẹ́wọn lọ́rùn ẹ ká máa sọ nǹkan tó jẹ́ pé gbogbo ayẹyẹ á pàdé lórí ẹ̀ ní ànábi gbé kọ́ídà yẹtẹ́bí kò bá dùn náà máa bá a máa tabak máa àgbà ń fi máa sábà fún àlẹ́ àjọ máa ṣe tá a bá ti fẹnu kò lé lórí tá a lè kó ti àfẹnu bẹ́ẹ̀ wà yá àdúró bá àdúrà bá àdán bí máa sábà fún àlẹ́ ìta bá ti wá ní apá bẹ́ẹ̀ á fara wa lẹ̀ sí mi òun náà ló fà sí báwọn ẹlẹgbẹ́ yìí nìyí àwọn tí wọ́n fúnra wọn jọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bá mi ti yé ní ti lẹ́bàá bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ lómi bẹ́ẹ̀ ti ó jẹ́ pé sùn bí ni ẹ̀ ẹ̀ lómi bẹ́ẹ̀ wọ́n á lẹ́sìn ìlú ẹ̀ lómi bẹ́ẹ̀ wọ́n ó gbà gbà pé á ti sùn náà lòun olóòmìnira àwọn ẹlẹgbẹ́ ẹ wàá bá wọn bẹ́ẹ̀ lórí sí kọ́dà àwọn ẹlẹgbẹ́ yẹn bá a débi pé àwọn ò kọ̀ láti jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn kèfèrí káwọn ìjà fi gba ìjọba ìsìlámù táàbà ti wá gba ìjọba ìsìlámù tán àwọn tẹ̀ wá sí kíni àwọn tẹ̀ wá yanjú gbogbo ẹ̀ tó rọrùn láti yanjú ni ẹ ẹni tẹ ẹjọ pawọ́pọ̀ ìgbé ẹjọ àjọ gbé ìjọba dúró tún láti ẹjọ ṣèjọba òun ní tẹ̀ bá sọ ayé lókun ẹjọba ìjọba ẹ̀fọ́ náà nípò kan tí ó gbà bẹ́ẹ̀ ìjọba ti wá fún ọ̀tẹ́ ẹ̀sìn nípò so ìjọba islam wà dà mọ́ nítorí ká máa fún un náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ gbogbo tí wọ́n ti dé inú ẹ̀sìn rẹ̀ síláàsì ní kẹfà bá ṣe so eléyìí bí láti lọ òun náà ni pé alùpùpù náà wọ̀jọ̀ bá àwọn náà ni àwọn tó wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam wọn èyí tẹgbẹ́ wọn ò ní gbàgán dálẹ̀ wọn ò lábìírù wọn ò ní rọ̀ yìí kankan wọn ò ní ẹ̀kọ́tà tọ́wọ́n ní ẹ̀kọ́tà ah, wọn òun náà ní báyìí báyìí báyìí kò sí ti jẹ́ bẹ́ẹ̀ so ẹni tó jẹ́ olórí alùpùpù náà wọ̀jọ̀ bá àwọn náà ọ̀dọ̀ rẹ̀ náà láti máa dá gbogbo ọ̀rọ̀ padà sí ọ̀rọ̀ gbọ́dọ̀ débi kataku sí káwá fàǹkà mọ́ra lọ́wọ́ nìsín ká máa wà á lè ṣe ìṣẹ̀lọ́dọ̀ ànábì káwá ṣe ìṣẹ̀lọ́dọ̀ ọ̀gẹ̀ múrísìlú kan káwá sọ fúnbẹ̀ náà ni ó dúró sí àbí káwá ṣe ìṣẹ̀lọ́dọ̀ ṣe kan káwá ní ìjọ takú sínú rárá o á kọjá tiẹ̀ náà á wà lọ́sọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé kí ni ànábì wí kí ni Al-Qur'an wí ṣéèkù ní àwọn Ahlus Sunnah wal Jama'ah yìí wọn mọ̀lẹ́rì náà ti sábà wọ àwọn náà ni wọ́n kóra àwọn jọ lórí òdodo alùsùn ọ̀jọ̀mọ́ àyè kóra wọn jọ lórí ìbàjẹ́ sábàárì tó kù díẹ̀ káàtó láàrin ara wọn nínú ẹ̀sìn kíláàsì ni wọ́n sọ iná ló pàṣẹ pé ẹ mọ̀ rí àwọn àpá ẹ mọ̀ rí àwọn àpá tẹ́lẹ̀ àpá alùsùn náà ẹ mọ̀ rí pé wọ́n mọ̀ wọ́n mọ̀ ṣàtúnṣe ara wọn nínú kíra dáàtí àtẹnì ikọ̀ yóò àtúnṣe báyìí wà bẹ́ẹ̀ àtúnṣe báyìí wà bẹ́ẹ̀ kọ́dọ̀ ọ̀rọ̀ mi jáde bíbá sọ́nu wa ẹ lẹ́yìn ìgbà tí wọ́n bá pàkíyèsí rẹ̀ dídá wọ́n ti kí ni wọ́n tún ṣàtúnṣe ẹ̀ nítorí pé kí ni ọ̀rọ̀ yẹn ó ti jáde síta gbogbo èèyàn ló ti gbọ́ òtún láti káwọn èèyàn ó mọ̀ ìgbà àtúndì ah, yóò ó kù díẹ̀ káàkiri tó eléyìí wúni túmọ̀ pé alùsùn náà ọ̀jẹ̀ máa wọ́n èsì kí ni wọ́n èfọ́ para wọn lórí wọ́n èfìlà wọn lẹ̀ lórí ìbàjẹ́ sábàárì tó kù díẹ̀ káàtó wọn gbà kí èsì ara wọn sí wàlámù yẹn sọfà rọpò alùsùn náà jọba àtà sọ yìí nìkan wà á nìkan ni wọn ò pín yẹlẹyẹlẹ kàmàkọ́lá kàmàkọ́lá ọba àgbàlá ẹbí ọba subhanahu wa ta'ala sọ pé wà á tẹ́sí mu bí hablillahi jami'an wà láyé sọfà rọpò ọba àdìkíọ́lá ní ẹ̀dìrọ̀ papọ̀ mọ́ ẹ̀dìrọ̀ mọ́ okùn Allah subhanahu wa ta'ala sọfà ẹ má wàá pẹ́ra yín yẹlẹyẹlẹ níbo mi <coughs> Allah subhanahu wa ta'ala sọ fún wa pé alladhina farraqu dinahum ó ní ẹ̀rí àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ o sẹ́gbẹ́ àwọn oníbídí ànádé tí wọ́n á pín ìsìlámù yẹlẹyẹlẹ máa lọ́wọ́ tòjẹ́jẹ́ la bá ìsìlámù bọ̀ lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn sàbẹ̀ sọgbà tó ti gbé ọkàlùkù wọn dé ló ti kọkàlùkù ti mú séwù tiẹ̀ ó wá gbé kalẹ̀ ó wá rí yẹn bí wà tó jẹ́ pé ibẹ̀ náà ni ẹ̀sìn tiẹ̀ parí sí eléyìí náà dé oní àdìsẹ́wù kan ọ̀dọ̀ sẹ́wù rẹ̀ lẹ́sìn rẹ̀ parí sí eléyìí náà ó dé orí múrísídù rẹ̀ orí kọ́dọ̀ múrísídù rẹ̀ sí parí sí òun kálukú máa wá ṣe kí ni yóò máa wá yin ìjọ tiẹ̀ á àwa tìjàníyà àwọn èsì ìjọba ìbáyìí o àwa kọ̀dìríyà àwọn èsì ìjọba ìbáyìí o lábẹ́ kí ni lábẹ́ Islam á ẹgbẹ́ tiwa àwa nasfat <clears throat> àwọn èsì ìjọba àwọn èsì ìjọba àwọn èsì báyìí àwọn èsì báyìí àwọn akọ̀rìbà àwọn èsì báyìí àwọn èsì báyìí kí ló fà á nígbà tó jẹ́ pé a ti pín ẹ̀sìn wáyé rẹ̀ yẹlẹ a pín ẹ̀sìn wáyé rẹ̀ yẹlẹ àgbáyé ni kúlù ẹ̀mí máa dàdé yìí fà ìṣù ó kálukú yóò máa wá sí kíni inú rẹ̀ ó máa wá sùn sí ti bẹ̀rẹ̀ tiẹ̀ yóò máa ní táwọn yòókù ṣe bí ìgbà tó kú díẹ̀ káàtó yóò máa fẹ́ pé kí gbogbo èèyàn kánjúkánjú kan wà lọ́dọ̀ tiwọn tọ́ba wáyé lómi tó dáa tó dé yàrá rẹ̀ ó ní àbẹ̀dọ̀ ah, á dáa tó yìí á ah, ẹ̀bá ti wá jọ ìkú fún wa o àgbègbè ah, wa ìjọba da tó wá kú dáa ní kékeré ìtàjọ yẹn yẹn gúùpù wa nígbà tó jẹ́ pé ẹjọba ti lé gúùpù wọn kò dáa kò sí ìgbà tó fà á nítorí pé kíni nítorí pé wọ́n pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ Allah subhanahu wa ta'ala <clears throat> wọ́n ní wà káàlù sí àán wọ́n wá di ìjọ eréṣiríṣi wọ́n kálukú ìjọba yìí ìjọba yìí ìjọba yìí Allah subhanahu wa ta'ala wá sọ pé fúnàmì sallallahu alaihi ẹ̀sìn wọn yẹlẹ yẹlẹ wọ́n pín àwọn tíjọ níjọ níjọ ìyá anabi sallallahu alaihi wasallam ẹ̀ ìtara wọn ìdámà amúhùn mi lọ́wọ́ ọ̀rọ̀ wọn ó di ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó adúlá ìkíyàmà yòówù náà ni ó yànjú ọ̀rọ̀ wọn tó máa yọ̀nà bí ohun bí máa dáànù yẹ fàánù gbogbo tí wọ́n ṣe ní sẹ́yìn tó máa fi ọ̀gbìn ìkíyàmà Allah subhanahu gbogbo ẹgbẹ́ sábà ti dálẹ̀ tí o bá ti sí lórí ìlànà nàbì sọ̀rọ̀ wá lọ sẹ́lá ìrìn ànábì sí pẹ̀lú ẹ̀. tó eléyìí ó túmọ̀ pé kí ni ọ̀nà kan sẹ́yìn lẹ́yìn tí ó fi jẹ́ ọmọlẹ́yìn ànábì sọ̀rọ̀ wá lọ sẹ́lá òun náà kó gba ìlànà ànábì. شيخ واني وذلك أن السنة والجماعة أحكمها أي أتقنها القرآن سنة النبي صلى الله عليه وسلم والجماعة àtàwọn sábẹ́ ànábì wọ́n ti kíni wọ́n ti yanjú gbogbo àlámọ̀rí ẹ̀sìn ọ̀dọ̀ àkàmọ́ wọ́n ti pàfẹ́t gbogbo ẹ̀ wọ́n ti parí ẹ̀ tí ó ti kàkàmọ́ ṣẹ́kùn nípa ìka màdáwù àlìfàn ìtumọ̀ àlìfàn òun náà ní àlìfàn pàfẹ́tìyà kéèyàn ó ṣe nǹkan kó má kù síbi kankan kó má kù àlé kó má ní ìdí àlékún ó ti má ní ìdí àyọkù òun náà náà pè ní àlìfàn so sunna anabi sallallahu alayhi wa sallam ó ti wá yanjú àlùkò asfana amúrọ̀dí ní kùlẹ̀hù gbogbo jíjà làmọ̀rí ẹ̀sìn lẹ́yìn òun náà ni wọ́n ti yanjú ẹ̀ pàdínù kúlùhù máa sọ̀rọ̀ bí sọ́nà tí wọ́n jẹ́ máa gbogbo ẹ̀sìn wa pátápátá ó ti ṣe kíni a ti kó yọ nínú kíni a ti kọ̀nfáìnì sínú àsúnà tí wọ́n jẹ́ máa wà á tẹ́tí mùsùlùmí kankan àyàfi wà lórí súnà wọ́n jẹ́ máa ìjọba ti wá yọ kó lórí àsúnà tí wọ́n jẹ́ máa irú eléyìí kì ṣéèkù ní kàmàkọ́lá kàmàkọ́lá sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá alábi sallallahu alayhi wa sallam sọ pé fa ìnáwó ma yẹ ìsìn kọ́m alábìlẹ̀ tó bá tẹ̀mí dáadáa tẹ̀mí rẹ̀ bá gùn nù yín ẹni tí o bá lè dẹ̀kú nù yín ọ̀sẹ̀ yàrá ti láàbà ń tẹ̀sí rọ ẹ yóò padà fojú ara rẹ̀ rí àwọn ìyapẹ̀ tó pọ̀ alábi ti sọ kalẹ̀ ìyapa ó pọ̀ gan fẹ́ni tẹ̀mí rẹ̀ bá gùn bẹ́ẹ̀ni ìyapa ti gùn sí òun náà ní ìyapa àwọn ọmọ àpọ̀ sí ẹ̀wọ̀n jọ́ jọ́ jọ́ jọ́ nítorí ìgbà kan wà níbi tí o ti sí àwọn ẹgbẹ́ èyí ti ta àtúndé ní ìgbà àwọn tí ń bẹ́ẹ̀ gbà wọ́n ti àwọn bí wọ́n lè wọ́n ti bí ẹgbẹ́ kan méjì lọ àmọ́ nìsín nígbà tí àwọn sẹ́mi wá kú nídìí àtúndé pé kí ni àtúkọ́ àwọn ẹgbẹ́ èyí ti ti jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn tí o bá tún máa wáyé sẹ́mi wọ́n bá ti kù sí òun náà ni wọ́n máa ti kí ni òun náà ni wọ́n máa rí àwọn ẹgbẹ́ èyí ti ti tí wọ́n máa jáde ànábì ti sọ kalẹ̀ ànábì wa eléyìí wa ti jẹ́ kàlẹ́ fún yẹn ànábì wa ti máa alẹ́ tẹ́bá tí wá ní pé àwọn ẹgbẹ́ eréṣiríṣi wá yọ jáde wọ́n kálukú ní pàtó mọ́ra pé ah, ẹgbẹ́ mi dá ẹ̀rọ̀bọ̀ wá sí ẹgbẹ́ wa dá ẹwà jọ ìwà anábì nípa àlékún ti sùn dájú anábì ní súnà tèmi anábì ní odò wọ́yé súnà èmi anábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá àwọn ẹ̀jẹ̀ kó jẹ́ inú tó a jẹ́ pé gbogbo ẹgbẹ́ láyé yìí tó bá jẹ́ pé ó wà lórí ìlànà anábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá ṣe pé ìṣe wọn àdìsọ́kà wọn iṣẹ́ ọwọ́ wọn wọ́n ẹgbẹ́ láyé anábì sọ̀rọ̀ àwọn àlọ́ sọ́lá àbúkù ẹgbẹ́ kọ́lá bí yóò tó kọ́ ara ẹ̀ ló kọ́ ẹgbẹ́ sí kó pé kọ́ ara ẹ̀ ló kọ́ ọ̀kan dá àlùkìní kan àlùkìní tó wájú kọ́ ẹgbẹ́ àwa rí pé tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń tọ̀ ìlànà tí wọ́n là kalẹ̀ àdìpé ìlànà yẹn ó ya pàṣípàṣípà nàbì sallallahu alaihi wasallam tó eléyìí ní ti á sọ pé kí ni á ní wò sínú al-sunnah wal jama'ah wala tara ọ̀dà yìí ní sẹ́nu sọ ẹgbẹ́ àwọn eléyìí ti al-sunnah wal jama'ah torí àbùrọ̀ tẹ́nu kù sọ òun náà ni àbùrọ̀ máa ta àwọn èèyàn jẹ ni ó jẹ́ kí àwọn tí ò mọ̀ kankan ni ó jẹ́ kí wọ́n wá sí kí wọ́n wá sọ ọmọ tó bá wà ní ojú ọ̀nà ṣẹ́fù wa ni láyọ̀ kí ni sáré hádàlú kílá kò sí tó lè sọ àyàn kúrò níbi aburú ìyapa yìí ìyapa tá a lè fi kọ́lá tẹ́lẹ̀ nígbà yà yé yìí ilà tàbá sókò bí súnà tí wọ́n tó sọ̀rọ̀ láwa àlẹ́ òsàlá àyàtí kéèyàn ó jìrọ̀ súnà nẹ́bí kéèyàn ó gbá súnà ti hàrí pé o kì í ṣe nǹkan wa òun gangan náà rẹ̀ ẹ̀ tó bá lóun jẹ́ alùsùn náà nígbà tí ẹ̀dá èsì mùsùlùmí rẹ̀ dá ẹ̀dá jẹ́ alùsùn náà o nígbà tí ẹ̀ sọ pé èmi èsì mùsùlùmí o nítorí pé ẹ̀dá fèrè alùsùn náà láti tìmọ̀ ọ̀dà tó wà lórí ìlànà náà sọ̀rọ̀ wà lórí ọ̀sán láàmú ẹ̀ fìlà àkìdá ẹ̀ ó wà lórí ìlànà náà bíi àdìọ́kàn wàlẹ̀ ìbáàdá wàlùmọ̀àmàlà wàsùlù níbi gbogbo ògbésí ayé ó wà lórí ìlànà náà sọ̀rọ̀ wà lórí ọ̀sán láàmú tí ọba wa sọ pé ìjà tuntun náà tó wá yọ àyẹ̀kú rẹ̀ ìtumọ̀ yẹn náà ni pé òṣèlú ìlànà nàbí sọ̀rọ̀ àwọn àdìsọ láǹkìlà àkìlà àjọkà òjò tànàbí ìbádà rẹ̀ ìjọsìn òjò tànàbí ìwà rẹ̀ òjò tànàbí sọ̀rọ̀ àwọn àdìsọ láǹkìlà wàhálà àbájọ ti àwọn èèyàn àwọn èèyàn àwọn àdìsọ bí àwọn kan tí wọ́n tara wọn àwọn kan ní ah, àwọn oníṣu bí gàgà àwọn náà ní àlù súnà gàgà ẹ̀dá súnà gàgà ni ṣé súnà tàbí bí làwọn ni tàbí bí wàá jẹ́ súnbí ni alábi sọ̀rọ̀ àwọn àdéhùn sọ̀rọ̀ àwọn àdébí òmùmá ti jẹ́ súnbí òmùmá ti jẹ́ tàwọn tóbi lọ wọ́dà sọ hàbá wọ́dà àwọn tàbí àdébí òmùmá ti jẹ́ tàsọ̀wò wọn òmùmá ti jẹ́ tàsọ̀wò wọ́dà ìpìlẹ̀ tí ẹsẹ̀ bá mi tó ìpìlẹ̀ rẹ̀ ibi tó ti wá látọ̀dọ̀ àwọn sinakorúkọ rẹ̀ ni àwọn ẹlẹ́sìn míì ni tó jẹ́ pé àwọn sábà láwọn aráyé sánú wa àwọn ni wọ́n máa wọ sọ aṣọ òwú ẹ̀ bí awọ aṣọ awọ ẹ̀rọ tó bá pa wọn ò wá ní wọn ò ní tu awọ rẹ̀ kó mẹ́ẹ̀ wọn wà fi dá sọ wọn ò láwọn ò fẹ́ rí gbádùn láyé yàtọ̀ wọn làwọn fi ti zootu ibẹ̀ yẹn náà ní ìpìlẹ̀ ìdàgbà ẹ̀rí pé nígbà míì nígbà tó ti sàmbá bá wọn nígbà míì wọ́n ní á ah, pé àtàrà alùsùfà àwọn alùsùfà yàní àwọn tó máa wà ní mọ́sáájú ànábì sallallahu alaihi wasallam ẹ́ wà alùsùfà ti minhum bura'a àwọn alùsùfà àwọn tí ẹ̀ máa ń jẹ́ súnbí tó wà alùsùfà tẹ́ ń pè wà alùsùfà yìí ti àyè káàna abdullahi bin mas'ud radiyallahu anhu minhum abdullahi bin mas'ud wà nù wọn nínú àwọn alùsùfà tẹ̀ sọ yìí àwọn bìláàlì bẹnu wọn àwọn sọ̀rọ̀ ìbùkú ní bẹnu wọn gbogbo àwọn sàálẹ̀ àti ìjọba wà bẹ̀ yìí tó jọ má erípa súnfí tó fẹ́ tó fẹ́ máa lálẹ́ wù nígbà ayé abdullahi ibn mas'ud abdullahi ibn mas'ud ìtakò òun náà ìtakò rẹ̀ níjọ kẹ́nìkan máa sọ pé ẹ máa sọ pé láì láì lọ́wọ́ ọgọ́rùn-ún ẹ bá wí tán ẹ sọ pé alhamdulillah ọgọ́rùn-ún ẹ bá wí tán ẹ sọ pé àwọn akpọ̀ ọgọ́rùn-ún ṣebí gbẹ̀yà ayé àwọn sàábé nígbà ayé àwọn sàábé ìgbà yẹn kí ni ẹ bẹ̀rẹ̀ nígbà àwọn ti fi abdullahi ibn mas'ud pé ìwọ́n tó tún jágbe àfa tuntun jágbà pa níta tó rí ìjọba lójú o wá wò ọ̀dọ́ mi láti mọ̀ sùúrù débẹ̀ kí ló yí fún wa ẹ́ ó sọ fún wa pé ká mímú rí ìdílé lọ́kàn yìí láyé oṣù ìbàwọ̀ ẹ́ awúlá yìí àná ìlàwọ̀ mélòó mélòó ẹni tó gbèrò dáadáa kí o sì rí dáadáa lẹ gbèrò lóòótọ́ o ẹ ṣe sá alẹ́ gbèrò dáadáa á ti lọ́kàn yín àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mélòó mélòó èèyàn ni ó gbèrò dáadáa kò sì ní dáadáa kí ló fà nítorí pé kò rin ọ̀nà rẹ̀ abdulayi musu di kuma gbẹgbẹ àwọn anabi lọ tán abdulayi musu di wa àwọn anabi lọ àwọn nǹkan lu nǹkan lu anabi ò ti gbó àwọn sàbí àlẹ́mí náà ló sọ́tún sẹ́kù tó jẹ́ pé tí o bá yé yé ẹsẹ̀ lọ níbẹ̀ lọ́wọ́ tẹ̀sí wá dáadáa dálẹ̀ wá tún wọn ká kò níbẹ̀ àwọn tó tún wọn ká kò níbẹ̀ yìí nìyí ẹ nínú wọn wọn padà wá sí wọn lọ lè jọ àwọn kàwáyé tó pé àṣejù mẹ́sì tẹ́ ẹ bá ti ń ṣe àṣejù mẹ́sì tó bá bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa bí máa bí ni àwọn èyí tí wọn padà wá lọ lè jọ àwọn kàwáyé wọn wá padà wọn wà ní àwọn tí wọn pèsè àwọn táwọn sàbí bá jagun láwọn kàwáyé tí wọn pèsè àwọn sàbí tó ń bá wọn bẹ̀rẹ̀ sí eléyìí ti kí ló túmọ̀ fún wa wọ́n túmọ̀ fún àdáda lẹ̀ gbogbo bá nìyẹn bá ti dáa tó àníyàn ò lè tún àdáda lẹ̀ tó bá ti lè jẹ́ àdáda lẹ̀ tí o bá ti tí ọ àti ànábì lórí ẹ̀ tí o sáwọn sábẹ́ ànábì lórí ẹ̀ láéláé kò sí bóse lè jẹ́ kíni kò sí bóse lè tún ṣe kò lè kò lè mọ́ láéláé àbí kí méjì ó pé bẹ́ẹ̀ bá nìyẹn rẹ ti dáa wá jẹ́ kó fi dédé pẹ̀lú kíni pẹ̀lú àlà ànábì sallallahu alaihi wasallam ṣẹ́kọ̀ọ́ wa ní ìkẹ́yọ̀ kan tó tó tí ó là wá kó níbi aburú ìyapa yìí òun náà ni àtàmásùkùrì súnà ti rọ̀sùn òun náà ni ká jọ mùsùlùmí ànábì sallallahu alayhi wa sallam wa hiya ma kana alayhi rasul sallallahu alayhi wa sallam wa ashabu ìta ń pè ní súnà yìí òun náà ni sáà ànábì sallallahu alayhi wa sallam wà lórí ẹ̀ àtàwọn tàbí rẹ̀ ibi tọrọ wà ìta ń pè ní súnà gàgà òun náà ni tí ànábì wà lórí ẹ̀ pẹ̀lú àwọn tàbí rẹ̀ yìí wò ló wá kó tí mùsùlùmí wà fúnra wa látàrí bó làwọn sàbẹ̀ ṣe wà fìlà àkìdà níbi àdìọ́kà wọn láwọn sàbẹ̀ ní àkìdà wá dàtò ojú pé ọ tó ń gba ìlú ọlọ́run wa táwọn sàbẹ̀ wọn ṣe wọn lákìdà rẹ̀ táwọn sàbẹ̀ ní àkìdà pé húwà húwà gbogbo ètò kan náà lọ́lọ́run ẹ̀ olólìyà gbogbo kan ṣe ká abájú bóòlù náà ti sèé húwà ni abájú ẹran húwà ni wẹ̀ húwà ni táwọn sàbẹ̀ bẹ lórí àkìdà rẹ̀ kàlá òun sí lórí ẹ̀ bẹ́ẹ̀ ni pé ń ta tó ní ìdánlójú ayé ànábì sallallahu alaihi wasallam òun náà nígbà tí sábà bí kan tó mú ẹgbẹ̀wá náà ànábì sallallahu alaihi wasallam ohun ara nàbí olóńgbẹ bọkùn ẹrú lẹrú rẹ pé òun afẹ́ká ní bá òun tẹ́sí ẹ̀ pé ṣé mùsùlùmí ni ẹ wò pé ẹ wo tẹ́sí lánàá mi ti tẹ́sí ẹ ọ̀kan péré lànà mi ti tẹ́sí kójọ lórí gbọ́dọ̀ méjì báyé péré ẹ ànábi sọ pé àyìnà wà ẹtì wà ànábi ní kójà wà wà gbàtóbìnrin yóò dáhùn fún fífi sàmà olówó àti sàmà sọ fún Onye ní Allah subhanahu wa ta'ala náà tó káwá wò pé kó wá sọ pé bẹ́ẹ̀ gbogbo àyè nígbà wọn nìkú tẹ̀wọ̀n pé ẹ̀hẹ́n ọ̀tọ̀ ní kátà níbi òwò ẹ̀dí bá mi àníbi sàtúnṣe ẹ̀dí kò sí ti láwùjọ wa lónìí tó ní àyìnà wà <laughs> wọn gbogbo wọn ìbẹ̀lá gbogbo ìbẹ̀lá rẹ̀ ẹ̀sọ̀ gbogbo kẹlọ́dọ̀ wọn tó kọ́dà ó burú ju àwọn kírísítẹ́nì lọ ó burú ju àwọn pé àwọn kírísítẹ́nì táwọn gbàgbé mẹ́ta lọ́kàn ni torípé lọ́dọ̀ àwọn oníwà náà fi ojú nìyí tì Allah subhanahu wa ta'ala òní gbogbo nǹkan wúwa ni gbogbo nǹkan wúwa ni ó burú gan so wọn náà ló pàtó jẹ pé wọn àkídà túláàsì ni àkídà wa dídí kíni àkídà àwọn kátó tó wá sọ àwọn àkídà àwọn àkídà àwùjọ àwọn àkídà ẹ òsì ní máa fà àkídà náà ni ẹ bó bá bí bí o bá kọsẹ̀ èdè bá ní ti tẹ́lẹ̀ bá kọsẹ̀ ní ti o ti ní tùmọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn àkídà mi bẹ ètò bó bá fẹ́ yàwó ti jẹ́ ní ti ọ̀sẹ̀ kan ìyàwó ọ̀gbọ́dọ̀ àbí ìyàwó ọ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀gbọ́dọ̀ jẹ́ oúnjẹ nílé ọkọ rẹ̀ ó ti wá ní ọkọ bá láti ilé wọn náà wọ́n tún wá máa pọnmi wá tó fi wẹ̀ ẹ̀ láì ní tẹ́ wọ́n ti wá pọnmi wá láti ilé wọn ẹ̀dẹ̀ bá wọn ní ti báyọ̀ mi bẹ ní tọ́lẹ̀ ti ilé ọkọ bá wàlá bẹ́ẹ̀ lé wọn gan bẹ́ẹ̀ kàga náà pamẹ́ wọn lè rú kàga ni ọkọ wa gbé ilé fúláàtì tí omi dá yà tí o ma wẹ̀ ẹnu sábà tí o ma wẹ̀ ẹnu gbogbo ẹ̀ tí o ma ní a ah, kò gbọdọ̀ wẹ̀ o wọn sì wá gómi àwọn ilé wọn sì wá máa jẹ́ ká gómi kan wá òun ni o gbọdọ̀ jẹun ẹ̀dìbà gbogbo eléyìí ní ìdìbà yìí àwọn àdìọ́kà tó kú díà yìí tí o dá ni àbíkẹ́ ìwà bíbá sani wọn jẹun sani wọn fi yọ̀ sí wọn ni àtẹ àtẹ ni wọn jẹ ẹ̀jú bá mi àwọn àdéhùn kan tó burú gan ni tó jẹ́ pé téèyàn bá wá di ìpìlẹ̀ rẹ̀ gan lọ́dọ̀ Yorùbá gan ibi tó ti wá ibi tí ò ga ni lọ́dọ̀ Yorùbá tó bá wọn ti Yorùbá gbà yìí pé ègún ni nǹkan ìdí Yorùbá ń pèlè gùn òun náà ni èpè dẹ́nìkan ti gbé tó ti tẹ́ kalẹ̀ ṣe pé èpè yóò máa wá jà lọ yóò máa wá jà lọ láéláé wọ́n ní ọlọ́pìnrin kan ló ti jàmbá ó ti jàmbá fún ìyàwó ẹ̀ tí wọ́n fẹ́ lé gbogbo ní wọ́n ń dáná fún látàrọ owó jíjẹ ó wá bẹ̀rẹ̀ sí dáná fún ní wàá dáná bí wàá dáná fún kò ní fi yọ sí i ìdí wàá jẹ ẹlẹgbẹ́ nípa òun náà wàá fara mọ́ nígbà tí wàá pé bíjọ kéje mo ti wá rí kó padà wàá hàn sọkọ àwọn ẹni tá ah, àti pàṣẹ ni ọba àti òtẹ fi òtẹ fi ọsùn jẹ látijọ́ yìí obìnrin wa ṣe pé ìpè tọ gbogbo àwọn ọmọdé ọmọ yìí o sábà ti lọlé ọkọ àti káwọn náà wọn máa jẹ nǹkan tó níyọ̀ báwọn sábà fi lè jẹ báyìí báyìí báyìí báyìí ló tẹ́lẹ̀ sí wọn ẹ wò báwọn ibi tó ti wá nù bá ẹ <laughs> eh? wọ́n ti wá nígbàgbọ́ nù rẹ̀ ẹ ti bá wọn nìyí irọ́ ni kò sí ọ̀sán bẹ́ẹ̀ wọ́n ti wá nígbàgbọ́ nù ẹ̀ bá wọn nìyí so ẹlòmíì wà lè jẹ́ ẹjọ́ mi ẹlòmíì wà lè jẹ́ lójú àwọn èèyàn ẹ o jẹ́ ẹ̀sán níbi ní ìkáwá bẹ́ẹ̀ ń tẹ̀lé sí tẹ̀sí náà pé ṣètọ́nù bí ìbá bẹ́ẹ̀ bá mọ ṣètọ́nù dáadáa bí ìbá lọ ka àlùfáà dáadáa ń pa ṣètọ́nù yóò máa bu àgbákò àbúrú bẹ lọ́wọ́ ṣètọ́nù mélòó mélòó àwọn èèyàn tó ń jẹ ẹ̀ka ọlọ́bẹ̀ ẹ̀dọ́ ti gbẹ wọ́n jẹ́ ẹnu lé ẹ̀dọ́bà rẹ̀ àmọ́ tó bá ti jẹ́ hàn sí àwọn èèyàn táwọn èèyàn wá pé a ah, ó ti dé wọ̀ ṣùgbọ́n ìwà ti jẹrẹ̀ mẹ́wọ̀ yóò wá bí òkú kìnnìkà kan ẹ wà á lọ papọ̀ máa pé lábáyá tó jẹ́ ń jò ní òní tó dé ẹ̀dọ́bà rẹ̀ bẹ́ẹ̀ ni irọ́ ni irọ́ ni gbogbo ẹ̀ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ṣùgbọ́n àwọn tó bá yẹ kí àdìọ́kẹ́ náà nípa àkídà náà ni àkídà ká máa ń pè kọ́mi wọlé lálẹ́ ẹ̀dọ́bà rẹ̀ mọ̀ bá jábọ́ lẹ́yìn ẹ̀dọ́bà rẹ̀ ọkọ̀ máa kú lé lé ní ọkọ̀ onímọ̀ kú lé lé ọkọ máa fún ẹ orí tó bá di ọkọ ẹlẹ́ẹ̀keje níbo eléyìí wà lóṣù dábò ọ̀tún nù níbo eléyìí wà ọ̀tún àìmọye ọmọ tó ti jábọ́ káàkiri ní ẹ̀kọ́ ìtẹ́lẹ̀ tó jábọ́ wọláì àwọn yìí tó bá ẹ ọlọ́wọ́n bá jábọ́ ẹ gbọ́ rí bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ <laughs> àìmọye ẹ̀dàkùn àìmọye irú eléyìí náà ti dàkídà kan náà àkídà àwọn ìsáré wọnú lé lálẹ́ ó ìgbàgbọ́ olúwo òfin kankan lé ọ ní <laughs> bí ọlọ́pàá bá lé ọ àbí kí ẹ̀hẹ́ àbí ọlọ́mọdé aráburú kan kí ló máa jó wá ní ìwé sáré ó ti á ní sáré tó wà dúró lọ́wọ́ àárín jáde nínú náírà pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo eléyìí ní ti àyà àwọn àjọ kankan náà ni ẹ̀dí bá wọn tó jẹ́ pé àwọn àjọ kan yìí nìkan kò ju àjọ kan àwọn tàbí kò ju àjọ kan àwọn tàbí àlẹ́bẹ̀ẹ́ kójọ tànẹ́bì so alìsúnà wà jama'a wọ́n gbọ́dọ̀ wà lórí àdìọ́kàn tó jẹ́ pé àdìọ́kàn yẹn yóò jọ tàwọn tàbí ànẹ́bì wàláì bẹ́ẹ̀ bá fa abalẹ̀ jókòó dáadáa ó ti báyìí lòtọ́ ẹ̀sìn fún àwọn tí ń bẹ láwùjọ wa láwọn àdìọ́kàn yẹn tìrìtìrìtìrìtì ẹ̀sìn bá mi ẹ̀sìn máa yóò ní bẹ́ẹ̀ sùn yìí wàláì láwọn àdìọ́kàn yẹn ti pé ẹ̀ ní mọ́bí tó ti wá ẹ̀rọ àdìsí pé ọmọ wẹ́ẹ́bì kí náà wọ́pọ̀ rẹ̀ wẹ́ẹ́bì bíléèdì gé èékánná fọ́mọ tuntun ẹ wọ́n ní yóò máa jalè ẹ lákùn ó ti àjọra wọn <laughs> wọ́n ní ah, omi ọmúlẹ̀ máa kásẹ̀ ìkánná rẹ̀ <laughs> ẹ wọ̀ báwọn ó pọ̀ gbogbo àwọn tí sà lọ mọ́ra wọn tẹ̀bá béèrè ẹ wọ́n ní wọ́n èso wọ́n èso délé kò ń tẹ̀lé tẹ̀bá béèrè lọ́wọ́ àwọn ìyá wọn tẹ̀bá béèrè lọ́wọ́ àwọn ìyá wọn ah,

ebó sàkánì jẹ́ bẹ́ẹ̀ tí yorùbá sì láti ọkàn pé ó wà ní pé ó wà bí àpò oníṣàkóso dúkìá bẹ́ẹ̀ ti máa lówó bẹ́ẹ̀ ti máa lówó dáadáa ajẹ́lẹ̀ wà lórí ó wà ní ìdájẹ́ tọ̀ nígbà tí yorùbá wá gbà bẹ́ẹ̀ débi pé wọ́n wá fún ọjọ́ yìí wọ́n fún ajé yìí wọ́n á fún lódìdí ọjọ́ kan òun náà lọ́jọ́ ajé ọjọ́ mọ́ndé ó lóun lọ́jọ́ rẹ̀ àdéhùn yorùbá ni pé ẹni tí ajé bá ti kọjá lọ́dọ̀ rẹ̀ ẹ̀ pàlàbí máa ń ta òkúta yóò ta ń jọ pàlàbí máa ń ta ìgbẹ́ táwọn èèyàn máa ń lé mú àwọn yóò ti máa rà nítorí pé kí ni ajé kọjá níbi ìgbà rẹ̀ so yóò bá ti wá sọ di pé wọ́n tún wá mọ̀ fi ṣàdúrà fún yàn ẹ wọ́n là jẹ́ owó ọgbà o là jẹ́ òkúgbà jẹ́ o bẹ́ẹ̀ bá rajà lọ́wọ́ yàn ẹ̀jẹ̀ bá rìn sí bẹ́ẹ̀ bá rajà lọ́wọ́ yàn wọ́n ní ẹ̀kọ́ ẹ̀ wọ́n ní ajé rẹ o ẹ̀jẹ̀ bá rìn wọ́n ní ajé rẹ o lájẹ́ wá o ẹ̀jẹ̀ bá rìn ajé ó gbé yìí o níjọ́ ní ilẹ̀ nìkan sọ pé ajé ó ṣe kí ni kàn mọ́ lájẹ́ òṣèlú ó ní eh, ó sà ṣe bí àdúrà kan tó wá níbi ajẹ́rúdé mọ́ ah, ah, á dá padà lójú tiẹ̀ wá dàgbà tí mo tẹ́ pèlè rà mí ẹ wá àtàdúrà fún yín ẹ wá tọ́nu ẹ̀ àwọn náà ò sì mọ̀ pé aburú lélẹ́yìn pé ajé òsà ní jẹ́ bẹ́ẹ̀ eléyìí wá ó wá gbajúmọ̀ káàkiri láwùjọ wa débi pé àwọn ọmọ tó bá ní ká mẹ́fà nípa yìí ìgbésẹ̀ ìgbésẹ̀ márùn tó bá ní ká mẹ́fà nípa yìí wọ́n máa jẹ́ mi wọ́n lẹ̀ lómi ẹwú bí àìgbá ẹlòmí wa òun náà ni ó fọmọ olówó láàárọ̀ tuntun wa dáná tán yóò wá fọmọ olówó yóò ní wá ra wá fi ra kókó fẹ́ ra ẹ kó fẹ́ kó bá jẹ́ olóko kọ́ ra kó fi tẹ̀mí lọ́wọ́ <laughs> gbogbo àwọn eléyìí ti àwọn àjọ kan Yorùbá ni tó lè jẹ́ pé tẹ bá bè lọ Yorùbá gan pé kí ni ìpìlẹ̀ Yorùbá Yorùbá náà ó sọ fún yín pé Odùduwà ní ìpìlẹ̀ àwọn ẹ tí bá ti rí ọba ọba àdúgbò ń jò ní àbí ọba àdúgbò ń jò ní ìlú wo ni dé tí ń sọ̀rọ̀ tinubu kọ̀rẹ̀ tó lóun sọ̀rọ̀ pé Odùduwà ó wáyé síwájú ànábì ìpè ó wáyé síwájú ànábì àbí kìrìtàn ọ̀fíìfẹ̀ ọ̀ní ọ̀nífẹ̀ tí sọ ẹ̀ tó àdìọ́kàn wọn ní pé jáde àdìọ́kàn wọn ní pé Odùduwà ìjọba àwọn ti gbóngbé mi ní àwọn òòṣà àwọn ẹni tìrìtì Ọbàtálá ọba èèyàn kan àwọn òòṣà kan èèyàn ní jẹ́bẹ̀ ní ọ̀sán dòṣà nígbà tó kú tán ọ̀sán wọn dòṣà so ìgbóhùn táwa wá ní láwùjọ wa ni pé a ti rò papọ̀ mára wọn a rò papọ̀ mára wa àjọ ń gbé pẹ̀lú àwọn wọ̀nyí àjọ pé pẹ̀lú àwọn ẹlẹ́bọ àjọ pé pẹ̀lú àwọn olóòtà òun ló wá wa gẹ́gẹ́ bí wá sá wọn náà ara wọn àwọn ìlú àwọn ìlú mìíràn tán gba islam wọn gba islam tán wọn rò pé islam ní amọ̀sọ̀rọ̀ ìdílé gá ẹ ẹ̀sìn ní amọ̀sọ̀rọ̀ ìdílé tó fúnra ẹlòmíín bẹ wàlá ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan fún mi jò ní ó wá ní òun á bẹ̀ gbéyàwó rẹ̀ ńkọ́ ó ní wọ́n lọ lè ṣe wọ́n lọ lè ṣe ọdún ọdún òrò islam wá dá gbogbo eléyìí ti báyìí aburú ni látara bí kíni látara yìí bá a ti rò pọ̀ mọ́ra wa láwùjọ túláàsì wa ká máa wá sí kíni ká máa wá yànnà náà rẹ̀ ká yọ ká yàn lọ́tọ̀ọ̀tọ̀ pé èyí tó bá jẹ́ islam ẹni tó bá ṣe islam alukura ni ó kolo fi sí mi ká bá ẹ̀ náà kó islam ó dúró lórí islam kó pa ogun eléyìí ebi kiri kan náà wọ́n ṣe káàdé mi náà tó ebi kiri kan wọ́n ṣe lé wa ẹ ebi kiri kan àwọn bákàrí náà wọ́n ṣe lé àwọn bákàrí àwọn ọmọ ogun àtàbí àti ebi má pa ogun ẹ̀dín náà wọn ò sì máa padà sílẹ̀ ẹjọ́ mi bí i ah, gbàtà wọn ṣe ìyá àwọn adé láàbá wọn ti máa pa á náà ni owó táwọn náà bá ti pé kò dáa tí ò fẹsẹ̀ mọ́ kọ́dà wọn bá àmọ́ sí ilé wa wọn bá pé ilé wa gangan ni wọ́n ti ń ṣe kí náà wọ́pọ̀ rẹ̀ ní ilé ni wọ́n bẹ́ẹ̀ ó pa á jìnnà nígbà tó ti fẹsẹ̀ mu tó nítorí pé anabi sallallahu alaihi wasallam òun náà yẹ ká gbé síwájú ká máa tẹ̀lé wọn tó bá jẹ́ àtọ̀sílẹ̀ anabi sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ jìnnà sí ilé agbọ̀rọ̀ àlọ́ ìlànà nàbì sallallahu alaihi wasallam níbi àkídà níbi àdìọ́kàn níbi ìjọsìn níbi muamalat níbi àjọṣepọ̀ láàrin ara wa níbi akhlaq níbi àwọn wáwá wal adab bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà níbi àwọn ẹ̀kọ́ táàmù ẹlò láàrin ara wa ẹ̀kọ́ yìí ó gbọ́dọ̀ sí dédé pẹ̀lú ẹ̀kọ́ tànàbì sallallahu alaihi wasallam àwọn alùsùnà wal jamaa yóò mú alfirqatu najiya àwọn náà ni à ń pè ní alfirqatu najiya àwọn náà ni ìjọ kan tí ó là àwọn náà ni ìjọ ọlà àwọn náà ni alùsùnà wal jamaa min bayni salatin wa sab'ina fìrìkọ́ láàrin àwọn seventy three táwọn ẹbí láàrin wọn kù sí anabi láwọn jọ wọn pín sí seventy three anabi ní kulluha finnar illa wahida anabi ní gbogbo wọn inú náà ni wọn lọ illa wahida àyàfi ẹyọ kan ṣoṣo àwọn sàbí abẹ́ lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní mánìhì ya Rasulullah jama ẹyọ kan tó ń sọ yìí àwọn èwo gẹ́gẹ́ ni sọfahàn ní lẹ́tí الشيخ قال فهذه الذي التي تثنيت من هذه الفرقة هذه الفرق إليه ناني وان دات أنسى دانياري أهل السنة والجماعة أو أن وان دات دانياري وان كون إنه تفتيري so àwọn wọ̀nyí tí wàá ní sẹ́yìn òfin mọ̀ wọn anabi ni mankana alamisi ma ana aleyhi wa ashabi anabi ni tọ́ba ti wà lórí sẹ́mi àtàwọn sàbẹ̀ mi wá níbi ìjọsìn rẹ̀ ma aleyhi rasul sallallahu alayhi wa sallam wa ashabu wa sunna níta náà gba wà lórí àtàwọn sàbẹ̀ rẹ̀ òun náà ní kata ma pè ní sunna faman lazimahu naja ṣé wàá sọ́ọ́lì fawzan faman lazimahu wọ́n ní ẹ̀ wá wá dúnímà tó irú ẹni báwo ló ti kéde ìdúró la yóò là láyé bí yóò tẹ̀síwájú jẹ́gbẹ́ láti hàmà wàlídàálíkà súnmù bẹ̀lẹ́fẹ́rẹ́kọ́bí àdáàjíyá nítorí ìdí èlé nàbí sọ wọ́n ní àlùfẹ́rẹ́kọ́tù nàájíyá sábà fi àlùsùn náà wàjàmá ní àlùfẹ́rẹ́kọ́tù nàájíyá ibi tí wọ́n ti yọ òun náà níbi ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àwọn àlùsọ̀lá tó ní àlùmọ̀ wọ́n pín sí ọ̀nà seventy three gbogbo àwọn ọjọ́ tó ti kọjá lọ náà wọ́n pín yẹlẹyẹlẹ ànábì láwọn ọjọ́ tó náà wọ́n pín yẹlẹyẹlẹ o wọ́n pín sí seventy three ànábì tó kò ló hàbí náà gbogbo ẹ̀yà ìṣúná ní ìtura tó kọjá àmà ìlà wa àdá àyàfẹ́ yọ̀kan tó ànábì wa lẹ́yọ̀ kan tó òun náà ní gbogbo ìjọ tó bá ti wà lórí ní wà táwọn tàbí wà lórí ẹ̀. iná sábàbí wa ìwà ìdí ni wà ìdí ni ìdẹ́rùbà ìyá ni ìtàlẹ́ sọ̀lá wà lọ́wọ́ láàmì tẹ̀. so eléyìí níṣẹ́ àwọn tó gbọ́ àwọn tẹmúsí tó kù yìí níṣẹ́ ń bẹ nu wọn tó jẹ́ pé yóò wọlé yóò jáde padà ń wọn tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó lè rahma ba lò kó tẹ̀ mọ́ fi àjẹ́ a gbọ́dọ̀ gbé lórí pé gbogbo tẹmúsí tún yẹn yá wọ́n wọ̀ gẹ́gẹ́ bá gẹ́gẹ́ bí jàbàtà ṣe ibi tí jàbàtà ṣe ti gbọ́ tó sì bẹ́ẹ̀ tí ò sẹ́ni kankan tó sọ ọlọ́run báwọn láyé pé kùlú àti náà sànàbí sọ pé ogun àwọn bẹnu náà yìí pé òun sọ yìí pé gbogbo wáyé yẹn kùlú ó ní gbogbo wọn máa bẹnu yẹn péré ni tó eléyìí ó yá pati lára anábì sọ fáwọn ọ̀dọ́ sọlá kùlú àti náà sànàbí sọ ẹ̀dínwó àwọn sọ̀rọ̀ náà ni pé anábì fi dẹ́rù bà wá ni kábi jìnnà kábi wà lóyè lànà ẹ̀ àwọn sànàbí wá ní kùlú àti náà rí ń bẹnu wọn tó pé ìdí ó náà ó lè jẹ́ ẹ̀sẹ̀ ibẹ̀ ni wọ́n tó pé tí ó mú wọn náà ó lè jẹ́ bídí alálá yóò sì péré nu náà inú tí ó mú ibẹ̀ ni wọ́n tó pé tí ó mú wọn náà tó pé bídí àtúmọ̀ fásitìkọ̀ ni tó pé yóò lẹ́tọ̀ọ́ sí kó jìyà bídí àtúnṣe yẹ àmọ́ kò ní sì péré nu náà tó gbogbo ẹ̀ ló kó jọ sínú ẹ̀ so eléyìí òun náà ni àgbọ́yé àdìsí sáà nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sán sọ̀rọ̀ pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala jọ́ mẹ́jọ a máa bá a sọ níbi tí a ti dúró àbí Allah subhanahu wa tó bá fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí ìlànà nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sán ó jẹ́ àpò ìdúró lórí ìlú òkúté káàdì tẹ̀lé ta. Wàlí sọ̀rọ̀

ó tó ní àwọn àgbàdo sọ̀rọ̀ àwọn oníṣẹ́ àwọn àgbàdo sọ̀rọ̀ oníṣẹ́ wọ́n wá ń tọ́ bẹ́ẹ̀ tó ṣe àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ kò sí ìdílé ìdílé wò títí wọ́n ń dí àlejò àdúgbò láti ọmọ tó tó wà lórí nínú láti bá àdúgbò nínú láti bá ọmọ tó tó wà lórí pé ó lè mọ ilé lọ lọ́sẹ̀ níbo ti ṣe ìyàwó

ọdún ọ̀nà ọ̀nà ìbádùn ìgbó ìdájọ́ ìgbà ìwádìí ti gbẹ àbí yóò mú bẹ́ẹ̀ ní àpàlẹ́ ọ̀hún ìgbẹ́ tó sì gbẹ wọ́n á gbọ́dọ̀ tó káwọn ọ̀hún á ti mọ̀ sí ní ìmọ̀ ní ìmọ̀ tẹ̀lé ẹ̀rẹ̀ máa rẹ̀ ní ṣe é ní ṣe é ní ìta ẹgbẹ́ lẹ́wọ̀n àjọyọ̀ nígbà tó wà ní ìṣẹ̀lẹ̀ àná ṣé ó wà ní ìṣòro ti ṣe sọ òótọ́ fún ìṣàlàyé ní ojú jẹ́ ní ṣe ìgbà rẹ̀ àtijọ́ ìkejì ni tó níbi ìbéèrè ìparí yẹn wọn náà ti bẹ̀rẹ̀ sí dáhùn pé ẹni tí wọ́n bẹ̀ jẹ́ kó wá dé ìlú bẹ̀ tó pàtẹ́ni wọn wá bí pé àwọn òkú bẹ̀ ta ọ̀gá ti kú bẹ̀ àwọn òjẹ̀ ti kú bẹ̀ ní àwọn ará òun kọ́nà wọn bẹ̀ ó sì ń ṣe ẹni tí ó ṣe jàmbá fún tó kù nǹkan bẹ́ẹ̀ tó kù lọ́dọ̀ rẹ̀ torí ẹni báwọn oṣù tí ó bá túbá nìdí ìtúbà tiẹ̀ so ìtúbà rẹ̀ ní ibi pé ẹni tó ní nǹkan ọ̀gá ah, nǹkan jẹ́ òní iṣẹ́ rábìrún so ẹ ẹ fèrè jì mí mo gùn bẹ́ẹ̀ ẹni bá mo gùn bẹ́ẹ̀ jẹ ẹ má fi á kò mọ́jú mi sọ ni ẹ̀rù náà ní bá a ní tó fi sọ pé mo gùn bẹ́ẹ̀ kó dìgbà fún ẹni yẹn ó sì bẹ̀rẹ̀ kó má fi ní ẹni bá a wọ́n ti wọ́n ti máa rò wọ́n pé rúgbé kàbí ti sàánù wọn tó wá níbi àyẹ̀ni yóò ní bọ́ ọgbọ́n mọ́ o tó bá mi lè sọ wọn ní ìsinmi máa ń bọ́ ọgbọ́n mọ́jọ́ mi rárá tó bá báyìí ń bọ́ mọ́jọ́ mi tó bá láti bọ́ mi léyìí tó yẹ máa pé ẹni bọ́ kó mi bí ẹ̀ṣẹ̀ kí lẹ́yìn náà ẹni wà sí mi yóò túbà yóò fi látara tó àwọn sùn hàn wọ̀tà alẹ́ kúra lórí tó ṣe kí ló wọ́n ṣe. sọ ìbéèrè ẹlẹ́kẹ̀ẹ́sì àwẹ̀ àwẹ̀ ṣé ó wà nínú Eh, rárá ẹ̀ eh, ǹjẹ́rìí téèyàn bá búra pé òní ṣe nǹkan ẹ̀dí bá rẹ̀ sùn àbí èèyàn bá búra pé òní ṣe nǹkan téèyàn wá fẹ́ ṣe nǹkan wá ẹ̀dí bá rẹ̀ sùn òun náà ni àwọ̀ yẹn wà fún àmọ́ téèyàn bá ní ìwọ́lódé bẹ́ẹ̀ wọ́n láyé nípa ọmọdé bẹ́ẹ̀ ní òun nídìí ẹ̀dí bá rẹ̀ yóò tù báyìí àmọ́ o sọ pé wàláhì ìní fún ọ ní kí ni ìmá nígbà tó wá padà wá ronú o ní pé á òkun òtí báwo ní ti lójú yóò dáa tó yíò ní yóò fi kí ni yóò tún kàfá ọ̀rọ̀ yóò fi fún ẹnìyẹn ní nǹkan yẹn tó yíò máa ní kìsì ẹ̀rọ ayé lè ṣe kọjá kó gbúra kó wọ́n ṣe wọ́n ní ọba tẹ̀tẹ̀ ṣe òun náà ni àbàbà wọ̀ ilé wa. na ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó lágbóyè ẹ̀sìn ó ti mọ̀ pé ojú ọ̀nà sunna òun àlùjọ ọ̀nà àmọ́ àwọn fámìlì rẹ̀ àwọn jàǹfàríyà ni ẹni bá rẹ̀ àwọn táwọn náà yọ jáde látara àwọn ti jàlé àti pé àwọn náà fẹ́ burú gan àwọn tó fẹ́ burú bákan àwọn jọ burú náà ni ẹni bá rẹ̀ sọ àwọn tí wọ́n tún wá ní ọdún lékèlè ká ẹni bá rẹ̀ sọ èso ìwé léyìí ti tó alágbọ̀yé àwọn àgbáàrù wọn tó máa ń ṣe tọmọ ẹgbẹ́ wo àwọn àgbáàrù wọn nìsín àwọn àgbáàrù bìrì yìí àná àgbáàrù bìrì àná yìí wọ́n dà àwọn mímu bẹ́ẹ̀ náà àgbáàrù wọn tó jẹ́ pé wọ́n á máa pe nǹkan mí lẹ́yìn àwọn ọ̀ṣun hàn wọ́n sàrà ní ẹ̀dùgbà so yìí tó wá dé àdúgbò mi yóò dodo nígbà tó bá gbọ́ àgbọ̀yé ẹ̀sìn rẹ̀ tó bá lágbọ̀yé ẹ̀sìn rẹ̀ ẹ̀dùgbà òun náà ní pé kó pàtìkì so òun náà ni ọ̀rọ̀ tí sẹ́kọ̀ wa muhammad nadu wa rahimahullah níbi alùsùlù falasa wọ́n sàlàyé àwọn kan mẹ́rin kan ẹ̀dí bá rúbà wọ́n ní wọ́n ní ẹ̀ẹ́dàm annahu yajibu alayna ta'allumu arba'i masail ẹ̀dí bá rúbà alákọ̀ọ́kọ́ al-awwal al-ula wá mímọ́ al-thaniya al-amalu bihi al-thalitha ad-da'watu الرابعة الصبر على الأذى kéèyàn oníṣù lórí ìnira tó bá kàn yẹn ládàra pé èèyàn ti sọ̀rọ̀ sùn àná ọ̀dọ̀ àlà nínú àwọn tó ti lọ nígbà tí Islam tẹ́ bẹ̀rẹ̀ báwọn náà tó lè jẹ́ pé àwọn àti pèlè ni àwọn sàbẹ̀ ànábì jẹ́ yà nítorí wọ́n fi àjẹ wọn wọn ẹni tó kọ́kọ́ kú nínú Islam àmọ̀ pé ní tó pa á náà nígbà àwọn pèlè látara tó ń fi àjẹ ṣùgbọ́n yà ẹdí báwo ni wọn fi àjẹ ló kúkú àti láwọn ènìyàn náà báwọn náà ní bí àwọn Abdullahi bin Mas'ud bí àwọn Bilal tó yẹ kó àwọn tẹ̀sán jẹ ẹrú wọ́n máa sọ pé àlè àtúntà látàwọ̀ lọ́dà sọ pé ọlọ́run rẹ ni alátàwọ̀ lọ́dà ẹ̀dí bá mi so èsì yóò máa fún ọ náà ni pé ahadun ahad ọ̀kan tó so lọ́lọ́run òkú méjì wọ́n sì yà jẹ́ fáájú wọ́n sì bára dà so tí bá wà lágbóyè ìgbà wọn so èèyàn máa ṣe èèyàn ti èèyàn máa lo àgbọ́yé yẹn nígbà tí a ti máa kọ́dà ìyàtọ̀ nǹkan máa ń sọ táwọn afá máa ń sọ nípa ìsìkọ́ ẹ̀dọ́ ìsìkọ́ àwọn ìsìkọ́ ní tí wọ́n jẹ́ yẹn pa sòkè é ṣe pé jíjẹ nípa pé ìdẹ́rùbà ẹ̀ kì í ṣe mílẹ̀ ẹ̀kọ́ àlùmùsàwà kọ̀ kì í ṣe pé ìyàtọ̀ àwọn ẹ̀fẹ́ fẹ́ yọdí bá rí tó ṣe kòtò ẹ̀ bá ìlú ìlú ọ̀ẹ́bẹ̀ kọ́ kì í ṣe ìlú wọn náà wà fẹ́ sọ pé à ah, ìṣe rárá so ìjọ tó bá ti abẹ́ ìdí kan wá lú ọ ara rẹ̀ wá gbà mẹ́ ẹ̀jìbá pé bóyá rò wá gbà má ló fi wá ṣe kí nìyẹn látara ẹ̀jìbá kò tí ń ṣe pé bóyá látara pé yẹn bẹ́ẹ̀ wà ní ìdẹ́rùbà ìdẹ́rùbà ò sí bẹ́ẹ̀ so nígbà ìmọ̀mọ́ ahmadu rahmanullah nígbà kálukú quran tí wọ́n àwọn jàmíyà nígbà yẹn tí wọ́n gbé ọ̀rọ̀ pé quran lè dání so tí gbogbo àwọn afáàlù sábà kan bẹ láyé gbà so ìmọ̀mọ́ ahmad ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù yẹn nígbà tí wọ́n mú wọn tí wọ́n ní ah, àbíkẹ́ sọ pé quran lè dání nígbà wọn fi àjẹ àwọn ẹlòmíín nínú wọn ẹ̀jẹ̀ bá wọn ti ká ah, ara àwọn ògbà má wọn kà sí kí ni wọn kà sọ wọn sọ tí wọn wí lérí àwọn pẹtọ ṣe dáadáa wí nù wọn ti nígbà tí wọn ti yẹ títí àjẹ wọn ti ti bá fẹ́ rù yàgbé sọ́mọ́ àmọ́ mi lé o àmọ́ ìmọ̀ mama amadu dúró wọn bí àjẹ mama amadu wọn fi tẹ́wọ̀n wọn lu kò sí ní wòsè tó dá wọn tún wọn amadu mama lẹ́gbàá tó wọn bí àjẹ tó ní pé ah eléyìí ìyá yìí ti mú dáru sábà yóò sọ kó bẹ́ẹ̀ kó má sọ àgbà tó yẹ dẹ́ràn yá wọn tún wá gbogbo yẹn jọ pété ọ̀yá sọ̀tà ní kò sọ ìdíbà mama amadu olówó awo pé ah bẹ́ẹ̀rù ti pọ̀ tó yìí ẹ̀dìbà tó bá sọ ìdáníkò sọ ìmọ̀mọ́ àmọ́ tó wá rú látara pé bóun ti wà yìí nìsín tó ń bá fi lè tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ó látara ìmọ̀mọ́ Ahmed nínú ẹ̀sìn so ìmọ̀mọ́ Ahmed ti di olórí ẹ̀ wọ́n ti fi àjẹ́ bá ti sí àárín wọ́n ti padà sílẹ̀ nígbà tí alátẹ̀mí tó dórí iná forúkọ rẹ̀ so irú eléyìí ní ti báyìí ní máa jẹ́ násùrù fún ẹ̀sìn ni fún ẹ̀ tọ́lọ̀ ní sáà ní ẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ tó bá lù ní ti báyìí ẹ̀ àìlè mọ́gbà má ìwé ilé ìsìn náà ní àmọ́ tó fi lámà ó ha wà kọ́lùbù mi ní ìmáà eléyìí wọ́n nípa ni ẹlòmíì sì ara rẹ̀ gbà wàláì a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìlú ẹgbẹ́ látara pé ẹni tó dúró sábì yà jẹ́ àwọn èèyàn ti gbọ́ kí ni wàá ní súnà òun kan òun náà wájú ẹ̀ pé ẹ lákùnrin wo ni kí ni súnà dáadáa náà ọmọ ilé lérí ìdí ń jẹ́ súnà ìdí ń jẹ́ súnà ìdí ah ìtọ́ da lọ́mọ yìí ṣe bí lóun máa ṣe ẹ̀ ti máa rí àwọn tó wà náà ó padà máa kábàá mọ̀ pé àbá ah, ti máa ń dàgbà eléyìí náà wà á ti máa jọ ìwọ̀n so eléyìí ní ti inú àwọn àpẹẹlẹ ti máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so òun náà lé ó jẹ́ kí ó dúró lórí ìlànà níbi tó wà wà lọ sílá ìdìbò àfẹsẹ̀ tó gbé àwọn àgbàgbà sọ yìí àwọn míbẹ àwọn àṣìkíyà ẹ má máa ń tẹ́lẹ̀ kulè lọ àjọ gbígbà àtẹ́tẹ́lẹ̀ kọ́lọ́n tó nígbẹ́ni ó kókó ìrìn àti wájú jọjúmọ̀ ní ti báyìí wọ́n máa pariwo ní yáyíṣá yáyíṣá àrùlá wọ́n máa pariwo ilé ìjọ máa pe láìlá ìlọlá tí wọ́n fi àlá wọ́n máa pe ìsáni òun náà wọ́n ti máa yìn wọ́n ní ìsáni tó sùgbẹ́lẹ́ náà ti káàdé bàbá wọn sọ pé ìdá tó bọ̀ ayé náà yẹ ta ní ìdá gẹ ẹ̀dí bá mi ta ní ìdá gẹ ìdá náà bí ìdá bá ìdá gàdá ní ìyá ìdá bá bá kò mọ kéwù kò mọ sọ bá ẹ̀dí bá mi wọn wá ń tẹ̀lé káàkiri wọn àlùkò tó bá wọn ó ti tó bá wọn so ẹyẹ ẹni yẹ kó gbìyànjú kó ṣe kéde kó dúró lórí lórí ìlànà yẹn Allah subhanahu wa ta'ala yóò kó yóò sì dúró tì tò inú àwọn tó gbìyànjú eléyìí ti láwùjọ wa ẹ̀dí bá mi ẹ̀mọ tó jáde láti ilé oníwìrìdì tó sì lágbẹ̀ẹ́ súnà ilé oníwìrìdì nílẹ̀ yìí ẹ̀sìnbà ó wá lágbọ̀ iṣu náà ṣe pé ọmọ bàbá tí jẹ́ bá tó bàbá wúyì di kankan ni tó ṣe pé wọ́n wá gbógun ti débi pé wọ́n nà á wọ́n nà á wọ́n sì lé jáde lé wọ́n sì lé jáde tẹ̀lé látara kí ni látara pé iṣu náà nàbí sọ̀rọ̀ àwọn ẹ̀ wọ́n ń ṣe masters wọn lọ́wọ́ ní jábẹ́ ìsàlẹ̀yà wọ́n ti dé tọ́lọ́ sí ní gbogbo nǹkan padà àárọ̀ fún wa. bàbá wa wò pé àjọ ah, àtọ́ ìbílẹ̀ ẹgbẹ́ ọmọ ẹ̀rọ àbọ̀mọ́ mi dídí mi ní àgbọ̀ pé ìṣesí náà kó máa dọ́gbọ́n àbí kó máa ṣe kí náà kókọ rẹ̀ tẹ̀mọ̀ yóò kà máa tara àyàn ni kò sí ẹ̀ma ti mọ̀ lódò kí ẹ̀ma ah, àwọn àti kó pa wá kò sẹ́ni tó ń gbà tí dé sí ẹ̀ma ti wá mọ̀ lódò bẹ̀rẹ̀ kí ẹ̀ma dájọ́ sí nígbà tó bá ti mọ̀ lọ́kàn rẹ̀ kò lódò ni ìsọ ẹni tí ó mọ̀ o ìsọ ẹni tí ṣe èméjì o àbí tí ò dá sí lójú o àmọ́ ọ̀tọ̀ bá ti mọ̀ fẹ́ á ah, eléyìí òun lè lànà yóò mọ̀ sẹ́nà ni ọlọ́run àdá àdá lásìkò Yàtọ̀ sí àtìbá nínú kọ́ bá wáyé láàrin ìlú àwọn èèyàn báyìí nínú ìdájọ́ ti bẹ ní orí ẹ̀ ọkọ̀ rẹ̀ ìkejì ló dé ìdúkọ́ rẹ̀ ìdílé aburú ni àwọn wá sí ẹ̀gbá dàrú wá láwọn ìlẹ̀ tí wọ́n fọ́ wọ́n wà lórí ìgbà aburú ìgbà mi. àwọn ọmọ sọ pé wọ́n ti di arúgbó ayé ní rẹ̀ ó ti di ọmọ ìyá àgbàdo ẹlẹ́gbọ̀n náà rẹ̀ ọ̀pọ̀ àwọn káàkiri ìjẹun sọ yìí fún ọkùnrin. àwọn arúgbó ṣe ìgbẹ́jọ ọkùnrin ló ṣe lò tàbí ní àwọn akọ́lé ní ìgbàlódé rẹ ẹni tí wọ́n á wá lọ àwọn ọmọ yẹn nígbà tí wọ́n wá lò wá fẹ́ wá sí ìtẹ̀lé ìlú ilé ẹ̀ ilé ìjọba ìlú wá kàwé lọ wá lọ́wọ́ àti ìlú wa ọkọ̀ wa ìfọ̀yà lọ́wọ́ àti ìlú ọ̀sẹ̀ tó tẹ̀lé rẹ̀ ò yé ẹ̀yẹ́ lè rẹ̀. Ẹ̀rí ẹ̀yà mi dọ́kà ló tó kú lọ ọ̀sẹ̀ tó kù lọ sí ìlú ọ̀sọ̀ alhamdulilayi ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ọmọdé tó ní ìyàwó alẹ́ tó tó wá fẹ́ fẹ́yàwó lẹ́sìn ó ti wá fi ìgbésẹ̀ ẹ̀kọ́ sí wọ́n ní ìgbésẹ̀ ẹni pé ó lọ lè yọjú ó ti wá so lílọ lè yọjú nígbà tó lílọ lè yọjú àwùjọ wa yìí ó ní ìdí àkíyèsí ó sì ní ìdí àlàyé ẹ̀sìn bá nítorí pé ìdí ìsìláàmù gbé kalẹ̀ fún wa tá tó bèrè máa fi dẹ̀tọ́ sí i fún yà òun náà ní kí wàlíyù rẹ̀ bàbá rẹ̀ kó sọ pé mo fún ọ kí wọn náà ti gbà kí wọn náà ló gbà so obìnrin ti obìnrin ti jẹ̀tọ́ fún yàrá so sàdáàtì rẹ̀ ẹ̀tọ́ tóbìnrin ni sàdáàtì yẹn lè kó kalẹ̀ fún bẹ́ẹ̀ wọn náà sàdáàtì yẹn lè promise ẹ̀fí yé báyìí fún ọ sàdáàtì yẹn lè sọ pé ẹ ah, padà fún ọ ó tẹ̀ má nù ní pé yé báyìí ẹ̀jẹ̀ bá mi ó sì jọ máa bẹ báwo àwọn ẹ̀jẹ̀ máa bẹ tó sì máa bí ma tó sì ti ní sàdáàtì gbà sòtó jẹ́ pé ẹni báwọn tó bá kú nìdí inú ogun rẹ̀ wọ́n ti kọ́kọ́ yọ sàdáàtì ẹni yẹn tó promise ẹ̀jẹ̀ bá mi so àmọ́ láwùjọ wa lónìí ẹ̀ẹ́dì àpẹẹrẹ pé fífi fún tá a máa sọ pé mo yọra pé àyọ̀dá àbí àmọ̀yún ẹ̀dùn báwọn ní kìí ṣe ìdíwọ́lẹ̀ pé àfihàn fúnra yín gẹ́gẹ́ bí àpẹẹrẹ nìyí ẹ̀ẹ́dì bá òbí mi ọmọ sọ pé tọ̀ ẹ̀ àtìmí fúnra ẹ̀ àtìmọ̀ àgbàdójú ayọ̀jú nìyí àmì ẹ̀rọ o sí ìtumọ̀ rẹ̀ ẹ̀ <laughs> wọ́n á ẹtí bá mi kìí ṣe ìyọ̀ǹda òkè gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé irú àwọn ìyọ̀ǹda tá a mọ̀ sọ pé mo ti lọ́lé ọmọ ti lọ́ yọjú yẹn báyìí bẹ́ẹ̀ bá ti lọ́lé wọn tó bá dáhùn fún ọ lóòótọ́ wò sọ pé kó ká lọ́lé kó máa kó ká lọ́lé kí ló kù bá ẹtí bá mi kó máa kó tẹ̀lé yẹn lọ́lé ẹtí bá mi sọ ojú eléyìí oníṣe ìgbẹ̀lẹ́ ti mọ̀ pé ah, á bẹ́ẹ̀ yọ̀ǹda tòótọ́ ni àbí yọ̀ǹda tòótọ́ kọ́ irú yọ̀dá mi wà ẹ̀hẹ́n so irú yọ̀dá mi wà tó jẹ́ pé yọ̀dá yóò jẹ́ yọ̀dá tó jẹ́ tuntun tọ́ but problem kata ńlá òjò wa yìí ni pé a ti ka àwọn ayẹyẹ sábà ń yẹn pé àgbà téèyàn bá ṣe. Ilé ya, owó àwọn ọmọ òṣèlú wọ́n kú lóyún o ọ̀rọ̀ ti ṣúwà ṣúwà ìrújú ti wà bẹ́ẹ̀ ẹni bá wọn nítorí pé bàbá ò ti yọ̀ǹda náà nù bàbá ò yọ̀ǹda nù torí pé bàbá sọ pé ó di ẹ̀yìn ẹ̀yìn ọdún léyà <laughs> tọ̀ wọ́n sọ pé ó di kíní tó kéye ó rọ̀ pé kò sí yọ̀ǹda nù gbogbo òbí tó bá yọ̀ǹda ẹ́ gbogbo òbí tó bá yọ̀ǹda kò sí tó kù pé ọmọ palẹ̀ mọ́ ẹ̀ lọ́dún èmi ọ̀nà ẹ̀sọ̀ pé kò sí yọ̀dá ìwé ilé ní dáìmọ̀ pé kò yọ̀dá tó bá lóyún gan ní tiwa ìfọwọ́ àbá ní fọlọ́pàá amú gan ẹ̀sìn bá jó kà fọlọ́pàá amú ní kó fọmọ olóyún ó tó ṣe ìsìn lẹ́nu ẹ̀yìn tí yọ̀dá ó máa yọ̀dá gbọ̀dọ̀ máa clear ẹ̀sìn bá àwọn ìbálẹ̀ táwọn ọmọ ọ̀dá bí àti ti ní ẹ̀sìn irú ẹni tí òní ti bàbá ẹni ti fún mi náà nù ìtò bá kò gbé ẹjọ́ máa lọ lé mi ká ti wà ní ẹ̀sìn tẹ̀sí àwọn ẹ̀ka wá jẹun gbogbo bí ìbáṣe lágbára bí ẹ̀ lè pa màlúù bí ẹ̀ lè pa màlúù bí ẹ̀ mẹ́ta ọba àwọn ọbẹ̀ sáka wo lọ́wọ́ ẹ̀ lè tì ẹ̀ lè bá wà tó eléyìí òun náà nìlànà ìṣẹ̀lẹ̀ àìsílá bọ̀dọ̀ àwọn ọba bẹ̀ta àmọ́ fi ń tira wa ó yẹ pé ọmọ tó ti tó gbogbo lọ́lé ọkọ àní fúláyé tó lọ́lé ọkọ nígbà tó bá ti rán ọmọ tó ti di kó bàlágà ẹ̀dì pé wá ah, ẹni tó bá tó ọ̀tẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yà ló fi wá ẹ̀dì bá tó ti tọ́ tó fẹ́ bẹ́ẹ̀ tó náà bá tó fẹ́ bẹ́ẹ̀ kò ó ti fi mọ́ fún wa ọmọ bá ti sọ pé ah, ẹ̀tọ́ ní kàwé lọ́wọ́ ni tọ̀ láyéláyé ẹ̀rọ ti yọ pẹ̀lú ẹ̀hẹ́ tó eléyìí lẹ́sìn ó ti máa ní ẹ̀hẹ́ ó ti máa ní kiri tó bọ̀tù báwa náà ti dé àwọn òbí nígbà tó wá di kọ́ máa wá lórí ní ìdíláì wọ́n máa wá gbé ní ilé káàkiri ilé kọ̀ọ̀kan pé àwọn eléyìí ilé òní ara òun kọ́ ojú òun tó tọ́ bẹ́yìn wọ́n tó lé eléyìí tó ti ní láéláé òun kọ́ ó sì máa wá di káàkiri rẹ̀ wọ́n máa wá lọ́dọ̀ ẹ̀ nìkan tó tutù díẹ̀ díẹ̀ wọ́n wà lè tùmọ̀ eléyìí lọ́rùn pé òun kankan wá kọ́ lónìí ẹ̀dí bá ti tùmọ̀ àlẹ́ fún àrùn ìgbà lọ́rùn tó eléyìí ó yẹ kí kí ni mẹ́ta pé ìjọba yìí ni yóò máa tẹ̀lé sí ọ̀dìbà àbúrò àwa ṣàyàfi àbúrò àwa jẹ̀mú ni. so àwọn ilé ìsìn ní àdámìsọ̀lá ọ̀sọ́lá òdìkọ̀ wa láwọ̀ sọ́jà máa fi borí àwa jẹ̀mú àwa ṣàyàfi òun náà ṣe òṣè rúkìá ẹ̀dìbà rẹ̀. ṣé irú bí dáńtọ̀ oníṣì ẹ̀ tó bá jẹ́ pé ó bá rọrùn fún wa láti pé gbọ́dọ̀ ìjọba ẹ̀ ẹ̀ wọn ní débẹ̀ wọn ní débẹ̀ wà fún mi làwọn sọ̀rọ̀ àná ní wọn fara rẹ̀ mo ti fi lẹ́wọ́ ọ̀rọ̀ àgbọ̀ yìí náà ti da wú àwọn àjọyọ̀ yìí tó ní bá ti lọ kọ́ tó bá lọ wájú dáadáa nípa àwọn àdéhùn àwọn àjọyọ̀ tẹ̀ rí wọn aburú wọn ló ti máa sako ní agbára gan ẹlòmí àwọn àjọyọ̀ mi wọn máa ń mú gan àjọyọ̀ mi bẹ́ẹ̀ tó jẹ́ pé ó lè wá sáwọn yẹn sáyé tó yẹ pé wọ́n ti yẹra sí ẹnìkan wọ́n àwọn yẹra sọ́ọ́ ẹ̀rọ lọ sí òtí bíi ju òtí bíi gan kí lágbájá ìsílábí bí máa tó máa ń jọ máa yọ máa ń pa á ní òun ẹ̀dí wà á fi tù tí àwọn sùn àti báwa ní ìrọ̀lẹ́ àwọn sùn àti ọ̀tà yóò máa ṣe bẹ́ẹ̀ ló lè máa ṣe lọ. kò ní àbáwá tí wọlé ìbáwá tẹ̀lẹ̀ ẹ̀dí wà lọ́dún èyàn ó pè láti kíni láti ṣe rúkẹ́à níbi ilé wọn náà láti pé náà ṣe rúkẹ́à nínú ilé wọn. tó pápá jùlọ anábì tó láwà lọ́sọ̀lá anábì ní inú ilé tẹ̀yẹ̀ bá ní pé sọ́ọ̀tù gbàgbọ́ra ó ní àṣẹ ìbọ́ọ̀lù ní kíni kò ní wọ bẹ́ẹ̀. ṣé ìwé ọ̀nà ìdíbáyìí ìdíbáyìí ìdíbáyìí ó lè wọ bẹ́ẹ̀ ìdíbáyìí níbẹ̀ àtàwọn àdúgbò mi ìwọ ó lè tètè yóò sọ̀rọ̀ bá tó lé àwọn àtàwọn yẹn lọ ṣùgbọ́n gbogbo olùdásọ̀ yìí di àmọ́ yìí pé ó lè máa níbẹ̀ lóòótọ́ ìyàtọ̀ wà láàrin kókò sóògùn àti pé òun lè dídé àgbẹ̀dọ̀ ilé ọ̀dọ́ ẹdibà alùpùpù náà jọba òní oṣù òkùnkùn bẹ ẹlẹni yẹn fà lóṣù tó ma wá tọ ẹdibà òkùnkùn bẹ ẹdìlẹkùn yàrá bẹ tó ma wọlé ẹdibà gbogbo eléyìí ti àmọ́ pẹ̀lú àgbà pẹ̀lú yọdọlọ ìlànà ìdá àti péyà nìkan àwọn ẹgbẹ́ òní ọ̀dọ́ ọlọ́run tó bá dùn tó bá dé ọlọ́run yọ̀dá sí wọ́pọ́ tọ́lọ́ bí lẹ́nu oníjọ́ mi ti jẹ́ torí ọ̀dà wà fún hàn àwọn ọ̀dà ara torí òní ẹgbẹ́dọ̀ ní mùsùlùmí gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé gbogbo tó bá dé dé ewu ọ̀dọ́ ọlọ́run ẹ̀dínwá àwọn àni máa lọ sí gbàgbára fún àwọn àtẹ̀wé àwọn ṣàkóso àbájọ náà láti ṣe Gracias tòmìtẹ́lẹ̀ tó béèrè wọn náà ní pé bẹ́ẹ̀ fi hàn sọ́sọ́ òní ẹ wá ní kí ni yóò thirty thousand ní thirty thousand ní kóòtà ẹ̀dùbà ọ̀sẹ̀ tí wọn náà tí wọ́n lò ní ní thirty thousand ọmọ àti wàá sàtúntò náà wá dé wọn wá di ilé ìgbé ó wá rí ìta ẹni bá ó wá ó wá ìta ó wá ó wá lé títẹ́ni tó lọ jàmbá dé ṣé tájà lọ náà ní oko ni àbí gbogbo oúnjẹ ìlú eléyìí yóò fi gbogbo oúnjẹ náà lọ táwọn ọjà sí ẹni tájà lọ oúnjẹ tí mo tà ní o ìlú ẹni wá bá ọ náà fún kó náà ni òun náà ṣe yóò àfiṣe ìdíwọ̀n bàbá nítorí ọjọ́ mi. tó pé ìpìlẹ̀ gíní àti tàbí tí anabi ra wọn kan anabi ra wọn lọ wọn lọ lè gba àwọn ìtajà nígbà tí wọn lọ wọn wá kó ogun tí kó tí ó kó tí níbi ọkọ fún wa wọn tún wá bọ àwọn náà ní nǹkan ẹdí bá mi nígbà tí wọn kó wọn wọn adé àwọn bàbá fi di anabi jẹ fún wa pé tọ tó fún wa ni anabi wa fi lóbi rárá èsì bá wọn anabi ní bí o dùkọ́ lé bàbá rẹ abala <laughs> abala yẹn tuntun náà fi bẹ́ẹ̀ tẹ àbí yìí kó o dùkọ́ lé wọn sọ ma nítorí pé tó fa àtà ìwà fún ọ tó fa bí wọ́n fún ọ ní nǹkan ìwà òun náà ní iṣẹ́ tí iṣẹ́ tí wọ́n rọ̀ irú ẹni oníṣẹ́ ìgbòlejò kó sọ́ọ̀bù ní nìkan sì wá dé kó kùn tuta rẹ̀ wà ní lérí kíni kí ló lérí òkú gbádá tó eléyìí ọjà kan náà ló tà bá ó yẹ kó sọ fẹ́ni pé èyí ah, mo fi kíni èyí mo tà á lè so àyàfi àyàfi tó bá jẹ́ pé ẹnìyẹn bá gbé ọjà fún yàn pé iye tí èmi ó gbà ní ẹ̀ báwa ló tàbí bẹ́ẹ̀ lọ ẹ̀ kò sí lọ́wọ́ àlọ́wọ́ yìí àmọ́ iye báyìí lẹ́yìn ìpele òun náà ni ẹ fi mi èsì àti wáyé tó wọ́n jọ sọ eléyìí kéèsì ọ̀kọ́ ni ìjọba òní iye tí kájí ta wà ní so eléyìí ó yàtọ̀ síra wọn so eléyìí kọ́lá eléyìí dà ẹgbẹ́ pàṣẹ pé èèyàn tajà fún yàn èdè bá ti wá ah, mo tọjà yìí fún thirty thousand àmọ́ ìdí ìgbòho rẹ̀ nígbà tí wọn náà bá tó rí ta ìgbà wo ló wá san owó ọjà mi fún mi nígbà tí àtajà fún yàn láwìn òun náà ní eléyìí ló bẹ̀rẹ̀ kó sí rẹ̀ ó yàtọ̀ sí ilé ẹgbẹ́ fi hàn pé ẹ̀yàn fi hàn sọ ẹni bá ẹni fi hàn sọ fún bàbá wọn ẹni bá yìí ó wá ta ilé rẹ tí láti fi hàn sí ẹni ọba ọba ọba ọba ọba